الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلف منفقة للسلعة ممحقة للربح rawahu Muslim. Abu Huraira nàbà sàlékún yọnu rẹ̀ fún wọn gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hádà nàbà Muhammad sallallahu alayhi wa sallam. ẹni mo gbọ́ lójijì ọlọ́run ká lè kún kí á ọmọ bá sọ báyìí pé alihalifu ẹ̀rí kéèyàn máa búra ẹni tí ń tajà wàláyé báyìí mọ́ra wàláyé kọ̀ báyìí báyìí wá níbi ní ó lè mú ọ̀tá o nǹkan kan tó ń lè ṣẹlẹ̀ á àmọ́ màmá kan tó ń lè dára ká kò ní sálùbáríkà lóru owó bẹ́ẹ̀. ọ̀rọ̀ ńláńlá ni fún mi o ọ̀rọ̀ ńláńlá ni òun tún ni nípa ọ̀nà títà síra àti kéèyàn kúndùn kọ́mọ búra kọ́dà bójú tó náà lọ sọ fẹ́ àjẹwà tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń búra ti ń fọlọ́run jẹ́rìí ọlọ́run rí mi ọlọ́run gbọ́n tí ń sọ yìí kọ̀ báyìí tó pé òun wá irọ́ ní ń pa ò irọ́ irọ́ kí a bá jọ àwọn èèyàn lójú kí wọ́n kábi rówó gbà lọ́wọ́ ọmọ ní o ànábì ni olórí owó gbẹ́ gbà o àmọ́ kò ní í sí kí ni bẹ́ẹ̀ ní sàlùbáríkà bẹ èèyàn má sì tọrọ owó tí ọ̀sán àlùbáríkà bẹ ìwọ náà rí àwọn tó owó pọ̀ sẹ́mi wọn balẹ̀ lónìí àlùbáríkà ni ò sí ní owó wọn ọ̀rọ̀ àwọn táwọn náà ń gbé àwọn ọ̀sẹ̀ máa ń tí ń wọlé bò ní tí ń jáde kò sàlùbáríkà bẹ ẹ sì máa wẹ̀rù níta iṣẹ́ tí ń ṣe náà nì ń ti gbé báyìí ṣe fún ẹ owó tó máa owó tó lálùbáríkà ni owó díẹ̀ lọ́lá ìdáríkà à èèyàn náà ó rí i pé ìtòun fi ṣe ìtòṣe ìtòṣe dámà ní. ìyẹn bá ti wá lóun ọmọ òun ò kí à á parọ́ kọ́dà kan fọlọ́ bẹ́ẹ̀rì sí kọjọ́ ọ̀sá ti ta níbi ní o lè ta ó sọ̀lọ́ bá ọ̀sán lọ àmọ́ kò ní ká ìdáríkà ju owó ọjà bẹ́ẹ̀ ọlọ́nkọ́ sọ wá ń bẹ̀ wọ́n rọwáàrú muslim alimami muslim ló gba hadithi zuwa o. وعن أبي قتادة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أبو قتادة قداوى ميتنو mọ́sábà ṣàlékún ìyọnu rẹ̀ fún gbogbo wọn o sọ̀rọ̀ lẹ́sàn dáadáa gba àwọn táwọn sọ tí wọ́n dé tí wọ́n kọ́ kalẹ̀ wọ́n wí táwa ń jàǹfààní rẹ̀ lónìí o. ọ̀nà ni mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ máa bá a sọ báyìí pé ìyá kun wàkẹ́ sọ̀rọ̀ tàlí hàlì ọ̀dọ́wọ́ yín ẹ̀jìnà tí máa búra púpọ̀ èlé bẹ́ẹ̀ yá yìí níbi pẹpẹ tajà àti báyìí ni ọjà mi ẹ̀ńtọ́ bá tẹ́ lọ́rùn kọ́ra ẹ̀ǹtí ọ̀tá tẹ́ lọ́rùn kọ́wá tiẹ̀ síwájú oúnjẹ náà ń bọ̀ ní àbá ní imáni bẹ̀lkọ́dà arabeji imáni ó ti wúlò fún ọ àlè imáni òbí alùkọ́dà gbàgbé gbogbo nǹkan lọ́lọ́run ti kọ́ ibi tó jí lónìí tó ń tó gbọ́ ọjà rẹ lọ́wọ́ báyìí mẹ́sàn-án ìyẹn tó pa sílẹ̀ tó sú ní ti ń bẹ̀ lákọ̀ọ́lẹ̀ ó lè pa jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́yẹ̀ tí mùsùlùmí ọmọ lọ́jà làwọn èèyàn fi máa wọ̀ ọ́ pé wọ́n yàtọ̀ lọ́jà ká láwọn alájà kọ́dà àwọn ìjẹ́ kò ní sáré kọjá torójúmọ̀ pé ìdọ́lọ̀ ń kọ́ fún ọ̀rọ̀ lè kọjá rẹ̀. àníwò ìmáàlì náà ló ń di pé a ní ọba mẹbi ẹgbẹ́ rẹ̀ dín ńlá mo lẹgbẹ́ rẹ̀ dín ńlá. ibi tó kọjá kalẹ̀ fún un náà bẹ́ẹ̀ lọ́nkọ́ ńlá ń bẹ̀ ká lùdárí kọ́ wọ̀ ọ́ àwọn kan tó máa wá po ọ̀sẹ̀ kan fọ ọkùnrin máa gbé gbálẹ̀ kan fọ kí o so mọ́ṣọ́ọ̀bù lórí kínní ó tún wá dẹ́lẹ̀ bọ́ ọ̀dẹ̀ ni kí ọmọ bá àwọn àtàwẹ̀ rẹ jẹ́ torí ẹ̀bọ́ bá àwọn àtàwẹ̀ jẹ́ ni o látàrí ìgbọ́ pàtọ́rọ́ kọ́bọ̀ èlò gbogbo ọjà tẹ́lómi gbé kalẹ̀ ọ̀hún náà ti ń torí ẹ̀ sẹ́bọ̀ ìjọ lómi ò tó twenty thousand wọ́n tún gbé wò fún gbé orí mọ́yọ́ gbé sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù wọn kó kàtínú kìíní àmà ká tó tó sí wọn lórí mẹ lórí èlò gbogbo àwọn nǹkan wọ̀nyí àìlájú náà kàn ó àìlájú náà kékeré ńgbà míì ẹ wo bí áfíríkà ní agbára wa dé nìkan kéèyàn máa kó dìgbà tó ń bá pààyàn fóun tó lówó láàrín ìṣògùn owó ni ẹ wàá béèrè pé àwọn ẹlọmọtì èèlò èèyàn mélòó làwọn ni ní ìlàdúró owó tí wọ́n ni. Hmm, owó ẹ̀yìn kan lásán ẹ̀yìn adáko nìkan gbogbo adáǹbẹ̀ láfíríkà yóò wọ owó rẹ̀. èèyàn mélòó ló wọ́n wàá pa kó tó ní owó báwọn bá gbé èèyàn èèyàn máa pa ní gbẹ̀ngùn tẹ kó tó lówó àbẹ̀ tí ṣètọ́ yẹn ọmọ ìlú ní bóòtù mẹlòmóòtù Dangote ń bẹ níbi mú wáyà tọ́bi Dangote kó déyàn mélòó dẹ̀ pa ẹ̀yìn ní owó báyìí àwọn pààyàn níbi owó yìí náà torí náà mo ní ìmáàní ṣe pàtàkì níbi gbogbo déyàn bá ń ṣe lọ́ọ́ wá bí ìmáàní ọlọ́ọ̀sì rìn lẹ̀ dáadáa kódà bọ́ọ̀ bá ń tajà ara imani òpó imani ní àlìmánì òbí àlìkọ́dà ìfáìrì yìí wọ̀ṣàbù yìí àtàbí nígbà ọgbà pápọ̀ lẹ́fẹ̀ o ǹjẹ́ ọba dá àgbàkọ́lọ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ni o ǹjẹ́ tó bá kù díẹ̀ káàtó gbà pé bọ́lọ̀ ti fẹ́ ti dọ̀hún náà nù o ǹjẹ́ tó ọ̀tà àgbàkọ́lọ̀ ní ọ̀tà ni o ǹjẹ́ tí ọ̀tà bọ́lọ̀ ti mú wá ń dọ̀hún nù o yóò tún mú mi wá ń dọ̀ mí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ò sí mọ́ èrò dàbí pé gbogbo ní tí òye á mú mọ́rọ̀ òwò òjijì gan ti mú wọ́bẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀bá jòkó ni o ẹ̀sẹ̀ ìkíní kan ni o ẹ̀bá kìíní eléyìí ni ẹ̀kọ́ wọn ti ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ bá débẹ̀ láàárọ̀ o kọ́dà ẹ̀yin náà ràn wọ́n lọ́wọ́ ẹni ẹ bá rí pé ń bá ń wọ̀ nǹkan kan sí ṣọ́ọ̀bù rẹ̀ ẹ má ra dà lọ́dọ̀ ẹ̀ má gbé torí àmọ́ ń tẹ̀ wọ́n yìí. ẹ má fi dín kó bá jọ wa ọlọ́run àpéjúrò ló ṣe làákà bí wàá ṣe ọba wọ̀ létí àmọ́ dáa bí wàá ṣe ọwọ́wọ́ náà létí ìtọ́lọ́run bá kọ́ mọ́ ìyẹn ọjọ́ ṣègbìnà sí ìmọ̀ tí ọlọ́run búra lórí rọ́ọ̀ torí pé ọfẹ tajà ìnádi lọdọwọ yín torí pé fa innahu fa innahu yunfiqu thumma yumhaq ẹni ẹrí kéèyàn ọmọ aw yumhaq ọrí kéèyàn ọmọ búra búra pé afẹ tajà ó lè mú ọta lóòótọ́ àmọ́ náà ni ó àlùbáríkà ń tọ ọta náà ni ó àlùbáríkà kò ju owó náà torí náà kò ti jẹ́ nù ọlọ́wọ́ sàmàdà wa ìmáàmù mùsùlùmí ọba àdìsí ńláńlá yìí náà wà o dákun ọlọ́wọ́ jẹ́ àgbọ̀ kágbà o ọ̀rọ̀ títà rírà ní báàbù rẹ̀ là wà àfi ní gbogbo ẹ̀ lànà lè kọ́ wa o sọlọ lọ́wọ́ àríwí wọ̀sọ̀lọ̀ yìí náà lè o lè mú ọ ní pírọ́blẹ́mù lálẹ́ kìí á mọ́ lẹ́yìn pé òkè wọn gbà wẹ̀ o mùsùlùmí gidi tí ọ̀sẹ̀ ó fi kún o kò lè jẹ́ pé nítorí o torí ẹ̀ ní problem láti fi àmọ́ ẹgbẹ́ náà yí ní ànábi lọ́lọ́wọ́ òbí ẹ lòmíì pé wà á kàlà máa là ààlà èyí ti tọ́ jẹ owó olówó lọ́nà tí ọ̀tọ̀ ẹjọ́ yẹn náà bẹ láti fi àmọ́ o tọ́lá ń sọ pé gbogbo ẹni tí ń kéwú kí kéwú fáwọn èèyàn pé mọ̀wọ́rí iṣẹ́ ìta ti tó gidi à kò sí mọ̀wọ́rí ń bẹ́ o ẹ̀yin ọ̀sẹ̀ bíi ẹni ọ̀sẹ̀ bọ́ jẹ tiẹ̀ ẹni ọjẹ owó olówó náà òun náà jẹ kí ni jẹ àjẹ náà o ẹ má yẹ ẹyẹ ẹsẹ̀ kan báwọn èèyàn o torí náà àdánwò tí àkọ́dà àwọ̀ gbọ́ ní akikéwù àwọn àfọ ọmọ afẹnú yẹyẹ ẹsẹ̀ tó sọ̀tà àti tẹ̀bí díà lọ́wọ́ rí gbòókéwù náà wọn àwọn tí ọba àwùjọ ti wá jẹ́nu o. gbogbo ntọ́lọ̀ ní ọmọ débẹ̀ ní ọmọ sọ fáwọn èèyàn pé wọ́n má débẹ̀ o má yẹyẹ ẹ̀kan bẹ́ẹ̀ o ẹnu yẹyẹ ẹ̀sẹ̀ kan o ọlọ́run kọ́ sàmà ní àwa o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عليكم السلام ورحمة الله Thank you. يوقفون الأولية ومن يقيم في وضع الشيطان بلا تكليف الفتنة وتدخل سورة وأن يجوز الله تعالى ثم ومصر وكلمة على الإسلام في أبيه بما يأخذ Ada. Eh, ìbéèrè ń béèrè ọ̀nà pé nígbà sọ lánàá pé ẹ bá ti fíìlì contract ẹ ti dúnadúrà tó fẹ́ parí bẹ́ẹ̀ ti túká ìrànlá mọ́ òsì mọ́ o ìta mọ́ òsì mọ́ o ẹni wọn bá mọ̀ pé òun ní kọ́ọ̀tù àti ìjà ọjà padà yọ bẹ ẹni tó ta fún ni bẹ́ẹ̀ dákun ìrìnà pé mo ní kíní ìnílé mo fà sọ gbogbo yóò lánàá àlẹ́bí sọ̀rọ̀ ọ̀dọ́ làwọn bí ẹ̀kọ́ rẹ̀ ìwọ tí wọ́n bá bẹ̀ báwọn náà ti kọ́ gbà nàbí ni man akọ́lá mùsùlùmán akọ́lá lọ́ọ̀bù afọ́rọ́tàwù yẹwò mẹ́tìlẹ́yà. ìgbẹ́ni ọba bẹ̀sẹ̀ kìíní yìí wá lọ́wọ́ ni a mọ̀ pé kìíní a láfún ẹ bá ẹ bá mówó àti lò ó ẹbí ni wọn náà gbà ọba rí kọ́ wá jẹ̀míù jẹ̀míù lè ní lóòótọ́ pé ó ṣe ìṣẹ̀lá kìíní yìí. mo rò gbẹ̀rẹ̀ ọlọ́run àtàlẹ́ lè kọ́ wa ìwọ náà fẹ́ yọ sànú àwọn èèyàn sànú wọn o àmọ́ ìdí ìsìlámù ọ̀fà lè gbà ní ká máa ríra wa jẹ wàá torí kò di orí kan tó kí kò ní ọlọ́gbẹ́ fún ara mọ́ tọ̀ lẹ́nu ìgbà tí wọ́n lọ rà mọ́ òun bóyá wọn bá jọrẹ́ lómi ìṣe ọ̀rà wọ́n lò dé orí ta torí torí ara wa náà ni gbogbo òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ o ẹnìkan ọmọ kìí jẹ ẹnìkan ni o ẹ̀yin wa ní àdéhùn lẹ́yìn pé nífẹ̀ẹ́ ìgbéyàwó ti ṣàdéhùn pé ńgbà ẹni ẹni alẹ́ náà bá ti ṣàdéhùn ẹ̀jẹ̀ àkọ́kọ́ tún bẹ̀ wò sẹ́rí nù sẹ́rí àdéhùn yàtọ̀ fún kọ́ńtrákì ọ̀rọ̀gbọ́dìyẹ nínú sẹ́rí ọ̀tọ̀ làdéhùn ọ̀tọ̀ nípa ti ṣòwò àti parí ẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ èbó ń pè ní kíni contract àti ta àti rà ọ̀yàtọ̀ bá àtàdéhùn àátà àbá àtàdéhùn àti kíni ara nítorí bá wà lẹ́wù àdéhùn èyí ìdí dandan o àyàfi lọ́nà kan péré gbogbo nítorí bá wà ní lẹ́wù kínní àdéhùn èèyàn ọba padà dé mọ́ èyí tó dandan àyàfi lọ́nà mélòó mọ́gbó lọ́nà kan péré tí lọ́nà kan náà òun ni bẹ́ẹ̀ bá ṣe àdéhùn fún ẹnìkan pé ọ̀dà ẹ̀ máa wọ̀ yìí ibẹ̀ ń lọ oko ní ẹ̀ ń lọ ra mọ́tò yìí ẹ̀ bá rí irú mọ́tò báyìí ẹ̀ bá rí ní kutọ́nu àti ní ọdún rà ẹ̀ bá ń ra báyìí ẹ̀ bá ra dé ń ra lọ́wọ́ yìí ẹnì yóò di lánàá kó wọn ra irú mọ́tò bá ń pẹ́lẹ́ kọ́dà pẹ́lẹ́ ní irú mọ́tò tó ń máa ra bóyá kẹ̀kẹ́ mẹ́rìwá ló máa ra ìwọ lọ sọ fún un pé bọ́ bá ra ọ̀ bọ́ba ti ra mọ́tò ń dẹ̀dẹ̀ ní kọ́ ra wọn. mọ̀gòdìyẹ alimami Malik rahimahullah wọn ló gbé kọ́ ìdá ńláńlá ìkàlẹ̀ fún sí ní gbogbo àpá wọn máa ń pa economic finance láyé lónìí bá alimami Malik ní gbogbo kan ó wá ń lò kọ́dẹ̀ ní kí o sí ní lánàá Malik sọ̀rọ̀ mọ́gàdì ìmáàmì Malik lórí àtàdéhùn bí ọjà lókùtì gbogbo ayé ń lò òun ló mú rọrùn wá o ìgbà ìbọ́kàtà àdéhùn nìkan àdéhùn tó bá ti mú ẹnìkan lọ ṣe nǹkan kan ọ gbọ́dọ̀ pé òun bẹ́ẹ̀ máa o òrùka ẹgbẹ́ ìtàláyé ti àgbàpọ̀júwe tí mo mú wáyé pọ̀júwe mi ti ń bẹ́ẹ̀ ní oṣù rà níjọ́ òun èyí tọrọ títà rírà nìkan ọlẹ́ni ọba sọ fún yàn pé àìsè sí ọ̀rọ̀ níyàwó lòun ò lówó ni òun ò lówó lòun rẹ̀ ti lé òun lé wọn nà èyí wọn abómi lọ́fẹ́yàwó bá fẹ́yàwó rẹ̀ ti lé fún ilẹ̀ gbé lọ́dún méjì ọwọ́ agbọ́yìn ọlọ́ ṣẹ̀ṣẹ̀ ọlọ́ fẹ́ àwọn àná àti mọ́kàtà déhùn ní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀rọ̀ pé ń ro owó kan gbàgbé kan rí gbàgbà ọlọ́ wa ro bẹ́ẹ̀ yá ni torí pé ó rí láì lórí kíni àdéhùn rẹ lórí lọ fẹ́ ìyàwó ọ̀nà kan péré tàdéhùn máa fi di túláàsì kọ́dà tí èèyàn lè torí ẹ̀ gbé èèyàn lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni ó ti wà nù sẹ́rí àná wọn ni yálì zámọ kọ́bọ́ à wàdí yá ànàtàlì bàbá nìkan jẹ́ dandan nù sẹ́rí àná méjì ọ̀kan bẹ dandan àárín wa àtọ́lọ́mi tí ọba ṣe ọlọ́ni ó gbé láti fi hàn àmọ́ kan bẹ tó tún ju báwọn lọ kọ̀ bọ́ àkọ́dọ̀ olè ìlẹ́jọ́ lórí ẹ̀ àwọn ìlọ fẹ́yàwó oṣù afẹ́yàwó tán wọn aláwọn olówó ṣùgbà adájọ́ sọ fún pé lọ́ọ́ yáwó ń kọ́pẹ́rẹ́tìfù àdúgbò lọ́ọ́ bàjẹ́ rí yá pọ̀lọ́ ní ọlọ́ọ̀fẹ́yàwó ọgbàlẹ́fọ̀ bẹ́ẹ̀ náà làtọ́jú àkọ́kọ́ tá a mú wa ẹni tí ń rọ̀ kadà tó ní ọgbọ́n ramariwa ni ọba ti rà dé àbí ọní bangarawu nǹkan kan bọ̀ ọwọ́ àtòrí pé a ah, a ah, nígbà yìí ló wí bẹ́ẹ̀ mo ti di àdéhùn wọn ọwọ́ àgbọ̀ ọ̀rà kan ọwọ́ àjẹ wa ní amójúrí ah, mi má wọrí má wọrí kọ́ o ọ̀rà ru ọ̀kadà àbí mọ́ríwá àbí mọ́tò bẹ́ẹ̀ o ọ̀pọ̀ ti clear rẹ̀ àdéhùn yàtọ̀ fún contract ìrìnsẹ̀yà levels ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà. والله تعالى أعلم نعم آمين وإياكم نعم نعم نعم نعم نعم Pulau Pakai Kali, Oli Kiri, Kali Kanta, Orang Kapal Mesti, Orang Tidak Bisa, Yang Bisa, Ada di Awal Orang Tidak Bisa, Lalu Ini Kawan Dari Undang Orang Lalu Ada di Luar Merah Orang Bukan Dari Baik Orang Bali Orang Orang Orang Orang Orang Orang Orang Orang Orang kí lọ parẹ́ bẹ̀ ilẹ̀ àbọ̀ náà náà náà. Hmm. Thank

ìbẹ̀lẹ̀ ń wí o lè apply sí nǹkan míì náà ẹni wọn bá fẹ́ tajà fẹ́ ta nǹkan òun ló ní nǹkan sì ní iye báyìí níta ẹnìkan wá ní pẹ̀lú ògbọ́lọ́run bóun bá ti gbowó òun fẹ́ gbàjọ àbí òun bá ti gbàjọ òun mọ̀ wá sanwó ọjà yìí o sẹ́yìn náà ló tún wá lọ wí fáwọn ẹgbẹ́ yìí ọkàn àwọn ẹgbẹ́ǹtì ń wá sẹ́ẹ̀kì ń ṣe wọn àwọn wá bá a pé sẹ́yìn lẹ́nilẹ̀ yìí àti bá a ń rí báyà owó tí báyà ẹgbẹ́ǹtì fẹ́ kó wá kọjú èyí tí bàbájọ́ gbàjọ́ fẹ́ kó wá àwa ni kọ́ta fún ní àméjèèjì òkè béèrè náà gbogbo nǹkan wọ̀nyí ìyẹn lè ní pọ́blẹ́mù ń bẹ lọ́dọ̀ ọlọ́run. jọ bí eré ni o ọlọ́run ọ̀gá yẹn jẹ́ o tani fún náà méjèèjì àlàyé wà ń bẹ kò sẹ́ni tí ò lè ta fún àmọ́ lọ́nà wò ẹni tí ọ sọ fún pé èmi bọ̀ bí n bá ti gba àjọ o ǹjẹ́ wọ́n ti parí àbí wọ́n parí àlùbáyé ń bọ̀ ẹ má gbàgbé àdéhùn tá a kéré àlùbáyé àánú bẹ́ẹ̀ fìyàrí máa dám yàtọ̀ fáwọn kan lópin ìgbà tí nǹkan wọn ń pè ní àlùjáàbù wá alukọ́bù offer and acceptance déèyàn fi ta nǹkan lọ ẹ̀sìn yìí báyìí ní ká mo ti gbà lánàá pé kọ́dà déèyàn lè sanwó kọ́dà déèyàn fi ṣe kí tọ́ba ìjọwé ẹ̀ ló ti wáyé láàrin wọn ó ti rà láwùn nù ó ti lè ní ó ti rà láwùn nù àìsí ìsanwó tú contract nínú sẹ̀ríà o tọ́ba ìpè ìdí ọ wà láàrin wọn nígbà àti sàkínní ìfọ̀ níbi olóòmù owó wa owó ló kù tó jẹ́ ilẹ̀ tí kò ní tiẹ̀ ọba ìpè wù yíyan ni o ẹnìkan ní iná ò lè dá ilẹ̀ padà ń gbẹ̀yìn rà mọ́ ìwí bẹ́ẹ̀ òun náà jọra kò gbọ́dọ̀ pé àjọ yọ yọ mọ́ o ìrà mọ́ o òun ti ń jẹ́ báwọn o bájọ ọba yọ mọ́ ọ̀tá ọlọ́wọ́ owó ń bò mí ni o àmọ́ bàbá wà lórí pé insha Allah mo bá rówó ìgbà o wàhálà tóun náà ti lè pé alákùnrin mọ́ ta ti ní ó ti fowó ṣe nǹkan mi ẹ mọ̀ pé kọ́ńtíráàtì èdè lẹ́nu la máa sọ báwọn yẹn pé ẹ máa rú òwò tẹ ẹ bá ṣe yìí ẹ̀dígẹ́sì píkṣọ̀ dàkọ́kọ́ ẹ̀dírí bọ́ yàtọ̀ sí píkṣọ̀ ti ẹ̀kẹ́ yìí wọ́n ti kò tí ì sí àlèjáàbò wa alikóbù à á lọ́wọ́ náà wọ́n dẹ̀ lómi ń gbọ́ ọba bí mo mọ àwọn èèyàn wa dé nílẹ̀ yorùbá tá a jọ ń sọ lẹ́nu bàbá gba àjọ òun yọ ṣẹ̀ṣẹ̀ fún ọjà òun ná bàbá gba àjọ tí owó délẹ̀ kan òun àgbà àti nígbà tó wé sí ìdílé là ń sọ yóò ọ̀dà owó ti délẹ̀ sí ìyá wa sọ ó fi hàn pé mo lè tajà ìdíyàn bá ṣẹ̀ṣẹ̀ tó máa ń di owó rẹ̀ ẹ̀yìn tó gbàjọ tán bẹ́ẹ̀ sì kó èèyàn mẹ́wàá jọ nílẹ̀ wáyé èèyàn mẹ́sàn-án ni ó bí ewu mo ti yàn ìyá bá sọ yín kówó tó délẹ̀ gbà tó wá délẹ̀ sani ṣe é ló gẹ́ẹ́ lẹ́tà tó èyí ń báwọn ẹjẹǹtì bá tètè mẹ́lòó ní ìwà ọlọ́ọ̀ta fún ilé ẹjẹǹtì o torí kò tí ì ta ilẹ̀ torí tọ̀hún náà lè fún un náà rà mọ́ o tó ń lè e mú un nù sẹ̀ríà o tó bó ti jẹ́ nù èyí tí wọ́n bá ṣe ń bẹ̀ ni kí wọ́n tẹ̀lé lánàá rẹ̀ níta bá ti ta láwìn àìsá tàmọ́ ẹni ọ̀rajà láwìn ní epo wọn ràmọ́ lórí ọba tí ìgbésà ti ta àti rà á nǹkan òun náà lè padà rí lẹ́ńbò míì lọ́dà yóò lọ kókó wà jọ rẹ̀ lọ́bẹ̀ bàbá tó yòó yé náà bàbá yòó yé náà bá pọ̀ ju tiẹ̀ lọ òun náà ta fún un. báyà tó jẹ́ ń ti mú الله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم